أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته karatu angin idubu kisubu bailo ngbe gbete ki ako wa karatu ida bi abojo ene dukim da yeyin ibun ka da bi abojo yeyin chukolo do ka anyị agbọ waazi kede onwe ojeje ka m duchefu allah pia mu akoro ji hal janna albarka gba qur'an kide ku jo qur'an kide ka jo e ma eh, bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن وراء برزخ إلى يوم يبعثون الله أكبر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من كل شيطان رجيم إن أراد أن يغوينا برحمتك يا أرحم الراحمين آية قديم أبجو آية 99 هي سورة المؤمنون nkọchie ka anyị anekwu ya anya yi ayalẹ bẹ́ẹ̀ ti dúbi papò ṣakabi akókò alalowo yóò mú àkìr àti mínú bí wọli wòlí yóò mú wọn yóò kọ edi ìmá ni wọn yóò títàlá tude ojo titala one du sojo na nya dimi de e individual de yele sojo yi ojo titala ojo ma ko yo ko lu ko do ile ko lu ile ki ma ma da bi ado ge ni ojo titala general domo e am domo e khaf domo ojo titala e khaf iso yo ku ye ne ne ne de ene du ko yo ko yi ko mi ki le ko ko ile ngo bo da bi agen an gama de shi subhanallah ọjọ́ kọjá yẹn akọ̀pọ̀ yìí pa àkúlẹ̀ gẹ́gẹ́ ọjọ́ jẹ́ kí n lọ́jọ́ ẹ̀dá ọwọ́ àmọ̀nà ọjọ́ jẹ́ kí sọjọ́ mẹ̀sí ibà wọn onímọ̀nà ẹ̀má tí ni kí sọjọ́ mẹ̀sí ibà ọjọ́ kí sọjọ́ títàlá kẹ́ẹ̀dẹ́ yógó olóyálẹ̀ ọjọ́ títàlá kẹ́ẹ̀rí àmọ̀nà ilẹ̀ ìkàdé kẹ́ẹ̀yìn alóyálẹ̀ yóò títàlá ẹ̀má tí ni kọjọ́ lẹ́ kí sọjọ́ àkànyàwẹ́ kọ́ ẹ̀gbẹ́ kẹ́ẹ̀ murata na kemnusu kolo dogbata ko yo yo tita la we kiwa imada bale no be ki korata na ta ko yo o yo tita la ki won kare bu ma sigili alo ki anya de ngo be le nga bo ya ya nan aya 100 aya 99 and 100 de mikide الله يعني حتى إذا جاء أحدهم أحدهم الموت قال رب ارجعون amadade na ọjọ́ yẹ ẹja pàmì káàkiri amadẹ́hun dẹ́kọ̀kọ̀ ọjọ́ amatọ́pì ayé àyàn kọ̀lọ̀ ọjọ́ máa dé ìdọ̀lọ̀ ọjọ́ yẹ ẹja máa dé ìdọ̀lọ̀ ọjọ́ dèémí máa nàlọ́ nàlọ́ kí màtá azàlùwà àdó nǹkan tó sọ̀rọ̀ pé máa dé ìdọ̀lọ̀ ọjọ́ yẹ ẹja kọ̀lọ̀ làkùnmẹ̀ gbọ́ alómi kìdẹ́. máa dé kàkíní ajílẹ̀nà kìtọ̀nà kọ́bùlà yọ̀ọ̀mẹ̀ xisab máa dé kàkíní aláhùnmá اللهم إن كان هذا هو حق من عندك فامطر علينا عذابا من السماء أو تنا بعذاب عليم abọ́jọ́ kò máa lò náà máa dé jẹjà dé jẹjà dé kì í ẹ̀dọ̀má lẹ́ dé kì í ẹ̀dọ̀má dé kì í ẹ̀dọ̀má dé kì í ẹ̀dọ̀má pàkọ́jọ́ kò máa lò náà hàtà ìdàjà àhàdàhùn mọ̀lẹ́mọ́ọ́t gbogbo àtẹ́gbà kí can ka uku yang na doke uku ta ko mi beji am malaiku malakul mauti na mi beji o ki adogbata ma wa wora yo ne kwere mana gwo kwere gwo kwere gwo kwere ma gwo gwo gwo yokoko amiti timu ile majoma mota male ami timu amala ko mune mangoya magwo kwa oyokoko mmadụ iwọkwa oji gbogbo gbogbowa agụ unu ga na ilete n'ife ile nka ichene kọla kọla wụ chene dabụ na jele ihe na-ejiwu na aga na ero ẹgbàmí ya mọ̀ máa ọ̀chẹ̀rẹ̀ ọ̀nà ìwọ̀n yàrí dọ́dọ́ àmàlàkó ma yọ mọ́mọ́ tàbí omi nà kí àwọ́kọ́mọ́ bẹ́ẹ̀kì àwọ́kọ́mọ́ ma gwọkwa go gbogbo wedo ma gwọ wedo ma gwọ gbogbo akado ọha gboke ma dọkị terkụ weti ogwogwo egidagba do edo nekpọ ọha ọ na-atele gboke kola afọ ya de amịna ọ dọkị kola bon ma dọkị terkụ weti terkụ weti le ndụ ọwọ ọwọ emude atara akpị كلا إذا بلغت التراقي وقيل من راق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق إمد كافر هكاي فلا صدق ولا صلى أبي شيخ دودو ولكن كذب وتولى أبا اليوم داري mbogele ngayegi de ko kolojima hatta idha jaa ahadahumul maut bogo chaunki made roke dongojo made chie doma made du koloyo yeya doloyo demi dolama nebi oyo demi ama suwaji mana alima made ti koshu utuma bogo ategba kuku ya mere ne doma ukule ya mero ne doma kokokolo ya kutoha ma إذا بلغت التراقي أبيهم كقولهم يكجان كما كي من راق إن كما يكره إكله هونو بيهم إن سلاك يكره كلتا قال قال رب رجعون كي يشوتا لعلي أعمل صالحا فيما تركت كلا دابتوبي هو دمامين دابتوبي لعلي أعمل صالحا فيما تركت. كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون ماني كيلك يجد ملك الموت إما لله كاكيني دمو بيكو yezu di melekul moti malalla akan duma kai qur'ani ki anya domo bi ku o yilen ya mo pyongi eh ayo ni fakashafna anka gito eh laqad kunta fi ghaflatin min hadha wa adu balanyon ke de yudurini ingini kide fakashafna anka gito aka ingini kide amugu yayi ko amukasha ko en impediment lábúlé ọ́ ògbéjú kìdágbàdé ẹ̀pẹ̀hùn kẹ̀máìlì màmá tání màtsọ̀lá màdé kẹ̀ gbọ́tàkẹ̀dé dojẹ́jáde èdò rèémì tọ́ àmì ẹ̀hùn ògbéjú kìdágbàdé ẹ̀pẹ̀hùn làm koko fẹ́bẹ̀ sọ̀rọ̀ kàlẹ́ ọ̀hún ma ọ̀gá ni ó ẹ̀yẹ́ yìí ní hà hadid ìmúdèkì àdó lẹ̀ sáà ìkéèlè ọ̀hún ẹ̀nẹ́lẹ̀ àyàn kàkọ́ la rọ̀bìrì jẹ̀ òun yẹn ni ó ọ̀là mẹ́dùmídàbí tóbi yakanga malaiku yani wo ojo kanga mi malaiku wake o ama malaiku irji'un madumi dabiti lake toko chawakiti mamdumi dabiti ile ojo kama mdumi dabiti ile mm أن يخبر تعالى عن حال المختبر عند الموت ene ko ku merron ki anya kan ojo de labari ngwa de min al kafirina ku yubi ki mda mi kafiri awil mufarritina na ubi ki sama eh aseduye kolo ojo aseduye geski ba ma dolojo jeja fi amrila mm egba eh, ku se de kuma de ko to da bi ile li yuslihu ma kana afsadahu fi muddati hayatihi kinya cha ngoche on kite po bie gbe ki de yute hile wali hadha omole un yakaki toda bala yene rabbi irji'uni o wallahu adumid madumida bitilaki la'alli a'mala saliha ki je kunya o kole yonyochi fi ma tarak yen àmọ́ adọ́ọjọ́ obéèkì ṣe mú mi ni àmọ́ akọ́ṣẹ́ karatu bá a máa gbé karatu pa yìí bẹ̀ fíra a máa gbé karatu pa yìí bẹ̀ a máa gbọ́ karatu pa yìí bẹ̀ fíra màmá àṣòkòṣòkà tó ní màmúdà ni bẹ̀ fíra màá gbọ́ karatu màá lò lẹ́kọ́ karatu lẹ́dá iná kó nùgbé máa ṣọ̀kàtú abá ẹ̀wọ̀n ọjọ́ kàńgá máa ike òtítàlá sórẹ́tòlùmọ́nà àfikín ọ̀làwò kó tẹ́ńgà mi mú mi yani waanfiku mimma razaqnakum maya ledwa وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق ya dẹ́ra bóyá tá. Àkọ̀dẹ̀kọ̀ wa akun minas salihin. Ilá tó. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله والله بما تعملون kọ́ ikọ̀ zọ́lì ka mi mú mi ní dọ́gba yóò ká yá kọ̀lá kí wọ́n kẹrẹ bọ́ ọjọ́ ìnàmẹ́ bí kìí mú mi ní mẹ́jẹ́kọ̀ ọjọ́ mẹ́jẹ́kọ̀ níbi muhammadu majagmele boda alqur'ani ukoi do dogwata ko kume kiwa wa anfiku mekume pokome bie min qabli an yati ahadakum almaut ko wa anfiku mimma razaqnakum mekpo bie ku yariziki ka koume min qabli an yati ahadakum almaut dogwata ko kukiwa kere bene dume nuku yaye yaye kulu taki aka rabbi laula akhartani ila ajalin qaribin o ojo iya je cheche nai leke ke ma we wo kwana yimi nike ate gba pe ki mero dene nike fa sadaqa kuna sadaka ti ku kokom bi ku mundu sokolo ye nyoki eh wa akum min as-salihin ku de ma dojo memele nike request le ku bola anya cho yele ngoyo ni ولن يؤخر الله نفسا ببيل وجبه وقال يوم مدوني إذا جاء أجلها ينقل أجلها يعني والله خبير بما تعملون إلا في سورة منافقون وكانوا كتالهم دي أما نيجي دي كابري أكمايا كي أجوكم على أجوكا دي ngalawa ka ngwa mi request لهم أنا أبو لعلي أعمل صالحا فيما تركت request لهم وجوكو جو الله يانه كلا إنا It's too, it's too late to cry when the head is in cut off. Omi ṣàlálẹ̀, omi ò lọ mú dá, oṣù bí ń gbẹ bá nẹ́tẹ́pá pọ́ amọ̀lùjì gàǹgà ilé alùpẹ̀kẹ̀ ẹ̀ tàkọ̀ máa yóò nàìjíríà àdúgbà tó ìgbélẹ̀ àṣù ogun yẹ pàṣẹǹkó jímúlẹ̀ dákò ìrìlẹ̀ tí yàn gẹ̀ ogun wọn yẹ pàṣẹ ní ẹgbógun mẹ́ra mi o mẹ́ra mi ò kí adomi pamọ́ ẹ̀yìn adomi pamọ́ tẹ́kọ̀ ẹ̀kẹ́ pọ̀wé ojì lè gàdá nẹ̀mẹ́ ilẹ̀ wọn tó gẹ̀ ní jẹ́ request ọmọdé mi dàbí túbí kúnyà sọkọlọ yẹn yàn ilẹ̀ jẹ̀ sí ní.

kì máa nù gbótó ó wọ ẹbíá ìgbọ́nlẹ̀gbọ́n ihe oko ẹgbógbó ẹbíá ẹ̀yìn agbótó wọn mọ́ kẹlìmẹ́tùn hakirọ́tùn ukɔla yɛ kpanye yu yɛ kuma tɔfia yɛ anyu kìma tukɔla kɛnɛ doa ne tirun wakɔ ilu ha ŋa ŋa kaka yi tukɔla kɛnɛ doa ne tiru kinɛ kini dɛrɛ jakuma gbɔnyɔŋɔ lɛ ŋun sin. wọ́mi wọ̀rọ̀ ihì hmm. ùgbẹ́kẹ́ n'egwà akwa ìgìdè yìí ọ̀gbẹ̀gbẹ̀rẹ̀ ọwọ́ obìnrin wọ̀rọ̀ ìgìdè ma pọ́sàrà ya gìdè yìí ẹ́ lọ́nà méjì ìnàmá ya kìí kùránì ọ́ ìnàmí kẹ́lìmà kìí kùránì ma pọ́sàrà tọ́gbọ́n ma pọ́sàrà tóbi yàgbà ẹ pọ́sàrà làtọ́ yàgbà ẹ pọ́sàrà yàgbà. ẹ pass around direct ya ẹ pass around opposite gba. mi wọ̀rọ̀ ìhìkìdẹ́ ìṣókà ìhùn àwọn máa ma pass around to opposite side yàgbà ẹ kí wọ́n mi wọ̀rọ̀ ìhìn ọwọ́ òbíhùn òbíhùn kì wá abájọ yẹn kì abájọ yìí iná pọ̀ kì bọ̀rọ̀ sẹ́kùn ìdí kẹ́mẹ́.

ìdí metaphysical world. Hmm. gọ̀lẹ́ ó ti tálàmì ìwà kàdékè ìmà ẹ̀hùn kì máa kà kéèkì dẹ́ẹ̀bà sí láìláha ìlọ́lá láìláha ìlọ́lá láìláha ìlọ́lá ìkójú máa dúkè lẹ́gbàá wé fi hún dẹ̀ ẹ̀lí káfìrí lẹ̀ àbẹ̀kí zẹ̀ndíkì lẹ̀ abekene ka hamal mufarritun o ama munafiki ya wuji jami muzabzabin ikele ma ma ma o bi ya de ti ebedo itijo ti biti bi ere tupe tupe ya ne yo ma ma o bi yo wa gbo la to agbe ya ma mi le ku mera ku mi gado mera ku mera ku ẹ̀jú tọ́lé mẹ́ ẹ̀mẹ́gbẹ́ ẹ̀jú tọ́lé mẹ́ gbọ́là kàtà nàìjíríà hìrì lẹ́kùn mẹ́rẹ̀ fún mi níta ń fẹ́ ti dojú òkú dídá lọ́gọ́ yìí pé ìjàbùtọ̀ ẹ̀jẹ̀ yáká ẹ̀ka ọmọ mi ẹ̀jú tọ́lá mẹ́kún mẹ́ àjòyà mẹ́rẹ̀dọ́lá mẹ́ àkáàbìrì wa waka gata mkoko vi awa kagata mkoko vi ka ngi kaere ile kugere kuogora kugu amukere tolala awa kagata mkoko vi ka nya kuya kai amara kungu anyi ma yi se ogele kuyi abe ko ke ma da eh eh sa se tane ta ko yo yin wa من ورائه برزخ إلى يوم يبعثون والعياذ بالله ọjọ́ kí yẹ kí mẹ̀sí bá kí kẹrẹ bọ́ ọjọ́ kó ní mọ̀nà ayé gidẹ dọ̀gbátákò nà kí yí bẹ̀rẹ̀zẹ́kù bẹ̀rẹ̀zẹ́kù lẹ gálàdọ́ kí ọjọ́ ewu ìhì ewu ọyọ̀ ìhì ewu ewu kí gálàkà bẹ̀rẹ̀zẹ́kù الحياة بين الدنيا والآخرة وانت برزخ حياة برزخية لا يكون live ilé kúkú ilẹ̀ ìdọ̀mọ̀ you live a certain life life ilẹ̀ngùn náà gbanẹ̀ gbìtì gbìtì gbìtì gbìtì times life dúkà gbanẹ̀ ilẹ̀ gbanẹ̀ oh times one thousand times million ẹnẹ́ka dé ìbẹ̀rù sẹ́kùtà times million kuti nene ki di 10 million ne barzakh odo 10 million nene ki adodo hundred of million e barzakh kwa no jona watan alke data ke ku ogele ne on live wa do mole ti live en yon e live kwa di no yo ku ba da ojo live ogele ne live e barzakh barzakh barzakh le bokki ti ma do lan wa qur'an un kaya ka do jun kide sidi ọ̀rọ̀ àwọn àmáyá kalọ́la ń nwọrọ wọ̀rọ̀ iyì bẹ́rẹ̀sẹ̀kùn aka ọ̀làkìwá ká bájọ yìí ọ̀yẹ̀ ewu dọ́gbọ́n ìyọ̀lọ̀ ọ̀yẹ̀ na mú ìyànà ọ̀yọ́ ọ̀nà na ń dá ìyàn wí gbogbo takòkò àná na ọ̀nà ọmọ ẹ̀ tẹ́ ilẹ̀ omi ndụ. iyo yewule majanga malaiku eh, munkaru nkwaine kiri watu nini uyu kolowe munkaru nkwaine kiri mawate nini bakumawade iji kumana kubuwe nadu kibalu ngozaji wa mawate nini inini meta mawate inini meta mawatele inini meta le matini kuna kirata na kia meumeta lema kia make put them into order dogo takujo kuwe kimwa àmọ́ Muhammadu lẹ́ muhammad ibn abdul wahab tó dábàá lẹ́yìn rátánì ẹ̀hùn sàmọ́ mẹ́ta lẹ́ẹ̀kì àwọn rọ́bì yìí annabi tó lẹ́wọ̀n náà yìí ṣe ẹ̀rìn ikú ànàyàn táàdà kọ ni òṣùlù sàlàsà òṣùlù ṣe òtúlù sálátà lẹ́yìn àti ẹ̀ǹkó yìí àmẹ́hùn máa tẹ̀ nínú yíhun lẹ̀ àmẹ́hùn lẹ́ni kí mú gbogbo àwọn ọlọ́dún wúyàn ọ̀yàn pẹ́ gbàgede ilẹ̀ mí ẹ̀kọ́ kẹ́ńgẹ́ àmẹ́hùn lẹ́ máa ẹ̀mú gbogbo yẹ nẹ̀nẹ̀nẹ̀ dùn ún insha allah máa tẹ̀ nínú ìròyìn ẹ̀yìn àdòyẹ dáradára ẹ̀mọ́mdà àmẹ́hùn mẹ́ta lẹ́màfẹ́ mú gbogbo ẹ̀ nẹ̀nẹ̀nẹ̀ dùn ún bakuma ya toti gbolo tene ehoji daba ke hadisi wahi bara'u ibn hadisi bara'u ibn azib man yu'annas ibn malik abdullah ibn mas'ud aba huraira aba sa'id al-khudri duk magbe hadisi wa mutawatir hadisi dai bukhari dai muslim dai abu dauda sunan abu dauda in dai abu dauda at-tayalusi idai sunan ibn hibban amma sahabu sunan kap magbawa èmi ni màá wá tó na yóò ẹ̀hún mẹ́ta. arabihi anabiyihi andinihi àmì ọmọ ònú rẹ mọ tọ̀lítà ìsàkóyọ yẹlẹ kọ̀lítà mẹ́ta rẹ tírèkì rẹ mọ abó na amúrú dùn lẹ ń mọ ọlọ́nà kan níbi ẹ̀ lẹ ń mọ ọlọ́nà mẹ́ta kìdẹ́ abó na mọ lẹ mọ ọlọ́nà ẹnẹ́gì má mọ wọ́ọ̀lù. ẹdúgbì kẹrẹbẹ kẹbẹrẹ ń gbàpọ̀ méjì ẹ ọkọ yẹn ọkọ ń akọ́ṣẹ́ àdínì kẹ kọ́ṣẹ́ kẹ màmú sólù sàlátì ọmọ ayá tẹ̀ nínú ojú ojú wù ú ẹ máa mọ̀ ní kẹyìn àgbàjì kẹyìn àná kẹyìn àyíbà tọ̀ ẹwà ọ̀tá òyìntà yẹn lẹ màtínì kọ́ náà yẹn kàtó dúkì mọ̀ ọ̀yẹ̀ máa mọ̀ amo meena yeju kwana manache karatu ya nadu tuimo manakosa musulu salasa ema mon ke ugugu ke ma to edu gugu gune ba manya tenene o yeri hidunu umma pe o yiyo azaba yo yibiene tazaba ile ile wallahi mamo rai automatic duwe ile mamo do dilime lo abe ko dudubudu e ma de te yu na ro obi odo de obi odo dubu kaba ọdọ hundred thousand of year ba máa kí òbí ọmọ ọdọ lẹ́la lè kó tó máa mẹ́tò bàjá ba lẹ́tẹ̀ ọ̀la ìròyìn wọn tẹ́ àkíní ẹ̀yìn alẹ́ àjábá yóò jìlù ìbẹ̀lẹ̀ntẹ́ náà dé dọ́dọ́ dèlú gbọ́ pàtàkì ẹ̀dẹ́ ìrí gbogbo ọdọ́ dèlú nínú àdé àjábá yìí lẹ́yìn ìyá pàríkò yọjọ́ náà ń dà ní pàríkò àyàtò bọ̀rẹ̀ sọ̀fí abókìdé òyì tákà níbi àná òwe lẹ̀. gbogbo ẹ̀pà níbi ibrahim ọ̀kẹ́lẹ́ mà dẹ̀ ẹnẹ́kìdé kọ́lẹ̀ yọ̀nyọ̀ ọ̀kẹ́lẹ̀ ànálẹ́ ẹ̀yọ̀ yìí ẹnẹ́kìsí àwọn bíbí yìí náírà òjì ẹ̀wọ̀n òjì láàbà àwọn ìyáde rí gbogbo ètò yìí yí àwọn kwanu kwanu ọjọ́ náà mú gbé yàn ọjọ́ bókì jẹ òjì papò ọdọ mílíọ̀n táwùsìn dókì jẹ papò mú gbé yọ ọgọ́ kẹ́lẹ́ ti sọ bàtà yìí lẹ́yìn pa pé lójú dáadáa gaba ọjọ́ kì àyàn kù ìmúgbẹ́yìn bàtà kìí ṣe ẹnẹ kì í yọra pa kó saka bí méjì dédé àgàbà ọjọ́ kì àyàn kù ìmúgbẹ́yìn ọ̀rà kì í jì ẹ̀mọ́ dọ́nu kẹ́dẹ́ yìí dàdígẹ̀ yóò ń ẹ̀jẹ̀ ọjọ́ kì í lẹ̀ ẹgbọ́ ayé súra kìdẹ́ kàdé òun amẹ́gbẹ́gbẹ́ kí mẹ́mú bì títà láwọn mẹ́gbẹ́ títà lá ayé one hundred and. Eh, آية 112 قال كم لبثتم في الأرض عدد سنين يا ما دي أدودو كلا يتك باكو شكا دودو نونغا مجي دو ما يتما نيني هوجي دي تاني سما جيدا دي سندو لما جوبو بدر يعني كم كمي يلميو أو تو يكما يدو قولوا لبثنا يوما أو بعض يوم ما ما يدو باكو يو يو كاجي ما يهي لأ or ukporo yoka ebobo yoka sheik complete yoka ni fasali adin mama mozok meje bogi meje lo yo lo ba matuma nini meta mi mathematicians enene ma ka mo yok meje meta mala ko nene kuma ka ma me so me gbe yon do ka meje ile odok me ngun poku yo derin yan ne yo ti disco ni wejes se ye ne papo chakadu me ngbe yon bi ile papo chakadu eh eh amaka made amagba na ele ka maji so gele me so ke me ma me maman me ya ma ba sale le adin meta ma ko yalo ka kin amala ko roki ma roki bu natit ma ku kolo na oje je bo wa wo yo ne duk me tuma ni ne ma ka o me كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ أو بأنك في كافرين abeki zendiki munafika dini barzakh onyo egu idogbama ọmọ ma ya tẹ ilẹ̀ yọ́ mi yọba àtún ma kàmù nà dájú pé o jì kí wà náà فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون الله أكبر tó ayé gidẹ àbájọ yìí aláwò yẹ ni ayé ká logo yíwì ìkọlà lógún kìdé ma barzakhu àwọn kìsì barzakhu màmá àbẹ̀ká wọn tán mm. tó ayé ká wọn ó na ṣẹ̀wọ̀n kìdé barzakhu gẹ̀ẹ́ jẹ́wọ́n 99 otaka ni nige di full explanation ngone en eh, ke botaka da madudu ki arruh odu takwa me arruhu libnu qayyim ana na ruhu e humaimi ana na ruhu eh ana ruhu tubo ẹ̀yà mi arruhu libnu qayyim do ìyẹn eke ìjì ẹ̀wọ́n ló tí ọ tákàdá ibùnú tẹ̀yìn àbí nà ìmọ̀mù kọ́rọ̀ tọ̀bí ṣìtẹ̀fìrì wọn tánù olùtàbí wọn tẹ́sìkìrẹ́ tó fi zikiri àwálẹ̀ mọ́ta wọ umuru àkàrà ẹ̀yà múbi yake explain detailed explanation ẹ̀yà kìdólógbò hayatu barzakhiya máa ń pè ányádò kwanu ọjọ́ náà rẹ̀ manyo tagada umurul akhira ma waqa'a yawm al-qiyamah iyo tagada abu hamid imam al-ghazali ingo ko tagada ke lugun ki do lugo kwano jona amen ki hapun kwano jona kap imam al-ghazali ko tagado yu ko tagado wona do al sunna gaskiya awe stasi pa we ko ogie kwangele ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ńọ́sẹ̀ yẹn rẹ̀ kí sọ̀hún dọ́gbẹ́ ẹ̀ tẹ́ ẹ̀dúgbọ́lá wa wí pàǹtí gbogbo mi tó gbẹ́ wa ẹnì kòkó ìkàràtún ẹnì kò ìbàdàn ẹ̀ńẹ́jú ṣe tọ́ àlè ta níwò yìí kọlọ́wọ́ àlè sún náà gẹ̀ẹ́sì àgẹ̀sì islam ń dà kó nà kí ọlá nù amani kwepa e bi epa po mdu tubu jaga emdu toji jaga eni kun uku ata teni ata delie uku ta delie uku ta delie ojo ena jogba tawaffatuhum rusul tawaffatka rusul hmm? eh? rusulullah au yoka yani tawaffatuhum rusuluna wa hum la yufarritun ma ko yo ena jogba ame amunise wa ba erere ma wa gbora ye ine di len ine no waste time wa hum la yufarritun bẹ́bọ̀ ṣe ta nígbà mọ́ ya máa pé lòka múnùmùnù múnùmùnù ẹ̀kọ́ ẹ̀kọ́ òǹdà tó yá tẹ̀ lólu gbogbo gbogbo ọjọ́ wọn mẹ́bọ̀ ta pẹ̀tẹ́ òun pé òun àyàn àgàdà wò wò àpéjúrú wò pé lòka múnùmùnù múnùmùnù múnùmùnù múnù ẹ̀kọ́ ẹ̀kọ́ òun lọ yá tẹ̀ gbọ́jọ́ wọn. ẹnì kò kẹ́dù kọ́ tiẹ̀ orí kò ẹ̀kọ́ ọjọ́ àtọ̀lùkan kẹ́sì olùkápá níbi muhammadu kẹ́sì olùkápá mi má lẹ̀mí ilẹ̀ káp ọkọ̀ máa yá sọ́lùká máa yá kẹ́ ẹ̀ àyàn àpùnùkọ́ ọjọ́ náà dábò ẹ̀kọ́ máa yọ èyí pé yí bá ẹnu takada máa wà gbé dábò ẹ̀kọ́ máa yá sọ́lùká bá ẹnu tàdáka máa buhari yá sọ́lùká bá bí dana kubola we ma majato lukai ekwenu yedu e, amune dujo majoba godo eju e masojojojo jijo idani akata kwa gboka we ko do nwe atun ya mo gbori ka yo aba se ke mi ra usali na duke ne do gba yo ye ke mu yo yun ke gba e ka ke ga mune dani ako iyo ko jale tana ko nwe nwe gwa ile abo nwe ewu ya ba ko ko na lolo anu na se ji egugbo ka nya ego ego fẹ́kẹ̀ ọ̀tá ìdọ̀ mẹ̀mẹ̀lẹ̀ gbá tẹ̀ ágbó ẹ̀mù nẹ́ kàwó mẹ̀sí bẹ lè ní ṣe alágbàjì ní ṣe mà kó wẹ́ yí ẹni ìṣúkọ́lọ́ kàràtú kẹ́ ṣòlùkápá ojú ẹ̀ ní ẹ ṣòlùkápá níbi ẹ̀ ní ẹ ṣòlùkápá mi sẹ́lẹ̀f àbọ̀ mẹ̀mẹ̀lẹ̀ kùmàkọ́ tákàdájà nìjọ ẹ̀ kí n abúkú kẹ́ ni communication pàmò ní àdàbí òbí lé wọn lẹ́nu ìṣe wẹ́. ọjọ́ ìtàgbàdé àpadà bí ó bì lẹ́mọ̀nà ẹ̀lẹ́kọ́ so ayé jẹ́ gidi ológun kwanu ọjọ́ ọ̀nà rẹ̀ ẹnẹ́gì ni bẹ̀ síra abájọ́ yìí àmọ̀tàgbẹ̀dẹ́ kì kọlà lùgbà mẹ́rin ìdúnwò ayágo ẹgbọ́ òwú kẹ́kọ́ wà go ìdáyẹnì àkọ́ àmọ̀nà yìí kì kọ́tà dà lẹ́rọ̀ kwamọ̀ ọjọ́ ẹ̀ẹ́dá wọ́ọ̀tẹ̀ kálukà tí àmàlùmáyèrè máa yọ ọ amẹ́mẹ́ gbọ́ta ẹ̀dà yà túnmọ̀ gálà pẹ̀kí túnmọ̀ abálẹ̀ tákẹ́ ní kí má sọ̀kà tó náà orí ẹyọ omi oúnjẹ ẹni ìtògùṣẹ́ pọ̀ ká lè tútúk ẹ̀hùn kẹgbẹ́ ẹ̀kẹ́ kọ̀kẹ́ ẹ̀hùn tó ń ayọ̀ ìmọ̀jọ́jì hùn ẹ̀dọ́ tó lè tayọ lẹ́wọ̀n ìmọ̀ ẹ̀kẹ́ àkóhùn àṣà lóòlò kẹhùn kẹlẹ́ ẹ̀kọ́ dáadọ́ tí òun yà mọ́jọ́jì siyan ko ŋun ate tɔ la mɛ o yi gɛsikiya ti yi ŋun tini kiya ate ne ye yanfani ko wo ama yahli tutuk o ŋun ya ce ɛmu ko kɛ sani ko ŋun da ya ma ŋun. mɛgi ɔjɔ akpɔkɔ arata ni ɔjɔ mɔmɔ kɔjɔ tse ŋun kuma madini torí ma dini mama wɔ kɛ ŋun sata mama ɛgá masini tsadɔ awɛ masini tsadɔ awɛ. ado alɛ kpɔlɔ ado alimamu maka gbɛbi alo lɛ tole dɛ anibi akakɔ mee kɛ rata nu yi nkene kekpo dago na diini yɔ mɛmɛ lɛ eŋu ati ko ɛtole ɛgbɛn hmm. ka yi de aka abajɔ yi yɛ nifɔ yi zɛ nufɛ naam. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون الله يعني فإذا نفخ في الصور شانك ما فبويبا الله أكبر أو بويبا شيء الله متان شيء رواية كقول ميج على أي حال ekuma kami gele si ye ke talele o ye ki jidomo o mu du pene ke ake igbe ma ya ba hunyu yo titala un si ka ya ya ko kolojo fo iza no fe kha fi suri shan ma hubuyi gba ek ma buyi gba kamu na ya daji ku ihuji ene ki sheria ne ene ku ku ma ci shetan ene ki sunajo ene ka ji duduk ojo adora itong ene ne ma ya daji ku ihuji manya daji kwe huyu kwa mwana duja ne jo diba diba diba diba iki akimwemda awatan ubiele malakuwa koya ta awo kibunyi bale ora ma kwe bale do yala le tunya ngole ne ne ne ora ya mwana jo jale kwane jale gini gina bena koko kami ingo jo jale jale ene ne ne mu ko role mutaki anya tunyo kwane negi maana na inajaa hizo likwani agoko unajulu faidha nufika fisuri ojo kumaba huyiba kumadora yene nene dabiton ya daji kui ujidu abi maja kaka temi na lebo ona ona ya munu kwimi ngomi adago ta ona bi hivi ngomi dago ngui kumadera tiyo ya dina ma meni ojo kumamda ya kui ujiba fala ansaba bainahum ọ̀dàmá ọlọ́pù dúwá yẹn kó má kí ní mbọ́ ọjà máa tèmi dẹ mbọ́ wẹ́ ọjà ọjà máa tájà ọjà ọlọ́pù jà kẹ́dẹ̀ pàmò máa yẹ ìnigbóyè àtàtìyànà ehun ìnigbóyè àtàtìyànà ọmọ ehun ìnigbóyè àtúgbà tèmi dédéke ṣẹ́ǹkà máa pa mú àbẹ̀ká mẹ́rọ mú ọ̀yọ́ yóò rí kẹ̀yà gbọ́ lórí lẹ́kẹ̀ méjò gidigidigidigidi èkì àwọn àwọn èkì máa nìkẹ́ wọ́nà níkẹ́nìkẹ́ mú wò fìrì iná ẹwẹ́ tí àtìyànà ọmọ ohun tákì wò ìdú hmm. tìyànà ọmọ ohun. Hmm. ọgọ́ bọ́m̀bù yà máa pa ọkọ̀ ẹ̀la ẹ̀kì ata ta ọ̀ yóò bè ta gbodúgbodù ta yọ sí ẹ̀dági àyànpa bọ́m̀bù gbẹ́dẹ̀m ẹ̀lẹ́nì kò yíwù tánì ayé ọgbẹ́ ẹ̀lẹ́nì lọ́dọ̀ káwọn tánẹ̀tẹ́ tánẹ̀tẹ́ agbájú onu gbewe cheka oya tene take kwe ajale o meke wonyo wo ya ko nga afte no ma ole ko ngamdu ni kakta ko ngera ibombu ta ko yone igwugwu lila legwedu kowo ne lale wada mmanyo lo litanu mo eri ene ka kwa agbiri mi wa ne fowo yi gba on yeke ko lojo litanu mo ko yiun to dudududu yi onu ga-ewe eme nkwe anya chechi weta mmụọ na ataki ya ewe wee mata ọ mee onye ọwa na enwu eri amụnukwu odun ọkpami ekwe ma ọya ihe nene na na esi ụkwa na ọjọọ natan ụkwa na ihe ọjọọ na chenwuki ma aka na enene olopo dua domo magboin olopo ma ini o jatame o yi mi jimami ka ti ni na takete en una dugi domo ko na rea ki akula dun ojo ka kan wala yatasaalun en duya tenene lole na wedo dugi no ojo ka kan yawma yafirru almar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi en ti ki dogale kamona rabola mateta لكل امرئ منهم يومئذ شأن يغنيه نقومون وجهه آه، يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وأمه وأخيه وصاحبته وبنيه وفصيلته التي تؤويه ومن في العرض جميعا ثم ينجيه كلا ìjẹsẹ kíkó tọ ọwọ kàmẹhùn lẹkẹ wákìdù gbọlà wọn ọtánà bàzàbọ ọjọ tẹ ìjẹsẹ kẹlà ìjẹsẹ ní. sèdè kọwẹ ìmúdi káfírin ẹsẹ ẹhùn kẹhùn ẹhùn ẹhùn àdùsọ ẹhùn aṣọ yìí lẹ ẹnà hà lẹbọ. sèdè ọ̀nà làzà ọ̀là ọ̀nà làzà lẹ́pìtì màkìkà mi jálè torí mímẹ́ni tẹlifà kọ̀wé ju ọ̀hún náà wọ́n fi hà kàlẹ́ hùn kọ́lọ́ lẹ̀ zapìtì lọ́mù. فلا انساب بينهم يومئذ ولا يتساءلون ilé tó kọ́ àná ọjọ́ ọ̀nà rẹ̀ máa gbéyàn àwọn tó kù máa rí ihò yìí papò káp ihò yìí fa iná nẹ́ẹ̀tì máa dàzá bá wọn nẹ́kìdẹ́ ti káàbùrì ìtẹ́yìn ìṣòdè tán ìdè àmàṣàyẹ̀ nínú ìdè òbókìdọ́ tó yan ìṣẹ́bọ̀ dúṣe ilẹ̀ mí òyì máa lo mẹ́gbàmọ́tò bókòbíà.

Mm. Eh, amasoka tuŋo mm. ni gangi mani timu majaluyo lama kujabo lama arudo lama amasoka tu bele sama soka tu bo janeli muhammadu dei oma ye ya dini choma ye ya sire oma ye ya dini en tele ke tu me choma lama rome uso gbeko gbeko gbo yo oma ye le na manda gbagba yo de won lani ọ̀la títí kí dú amúdúdọ̀ lélẹ̀ àfọ́hùn gáǹgì bí o yẹ ní ìdẹ̀ bí o yẹ ní àdẹ igáǹgì. ìnámùké. azaba kẹbẹ̀rì mẹ́rin ni o jí fẹ́yìn ní àmẹ́ta azaba kọbẹ̀rì o jí ilé ẹnkẹ́ adá azaba kẹrẹ̀bọ́n ní kẹbẹ̀rì àdúlódùá. imalu pelepele pelepele ona nila gbagwa gbagwa anya ti malu kilodua pelagba ona kodu sunna dola nka lu sunna yule malu padu e la e tanya e ya mẹ́tẹ́dẹ́ ń náà ní ọ̀pọ̀rẹ́tì wọn azaba kabari gidẹ hadisi bọ̀ ifo kàdọ́mọ kìáṣì tafsil ẹnkà hadisi sahihi ka hadisi sahihi yẹn na azaba ojìlẹ̀ kìá karabó nẹ ee kabari ẹnwó ojìlẹ̀ kìá da azaba karabá mọ nẹ kẹ́hùn ẹ máa lo pẹ̀ ikọ̀ dìde tómi o tọ́ hadisi bọ̀ ifo gidẹ ọ̀làkìá káyà sọ̀làkìá yẹn adó dàhún tó dẹ̀hùn tó dúkà uka wala uka ijmalan lakini oyo akpamala kujema ya dazaba kerebene ka ihoji yimda kauma akini changana lete na buwane bi azaba lete memda buwane ngu memda dubada un pakon menu tibolalo ega memda mema yo ikado yo chini mema mewa ide eyi omi eyi omi kó ŋa gbɔ ɔnɛ ni ma na ma mɛ wɔ bɔ ide eyi omi ma de bɔ ɔnɛ gbogbo ibɛ yɔ ka ge mɛ tɔ yɔ ɛmu da kama do ba da ŋa kpa kunu yɛŋo ka ewɛ ma foli do yóò ké kɛ dɛ yi ama ya tɛbo yɛ ma ba ma yɔ yi ɛnkɔ dɛ ɔwɔ dɔmɔ yi amugba eh, kpɔwɔ méjì ɛnkɛ dɛ ɔwɔ dɔmɔ ɛnya eh, gba kpɔwɔ méjì. todo yóò ṣe kà ọ́ mẹ́mẹ́ àgbà mẹ́ àṣẹ rí wọ́n máa kọ̀lẹ́kùtù jìnnà wọlé ìnsá ilẹ̀ ìyá ẹ̀bùdún ń sọnù nípa ìyẹnu tó dẹ́hùn dún mara rẹ̀ mi ń mẹ́ gbẹ́yìn ọjọ́ lè yé ilẹ̀ ń mẹ́ tí ẹ̀ dọ̀mẹ́ ọjọ́ ṣe ṣe yàn án mẹ́gbẹ́ kì máa yíyẹ kì yẹ ká dé du bada yẹ ń ó yìí. èyí kú ti kámúgbà bisimilahi máa tí ó ti gbọ́lọ́ yàn àtẹ̀mọ́ àdó àpẹtẹ òye àdó ọjọ́ kìdẹ́ pàpàpàpà máa gbọ́ kẹ́ mọ́gọ́ kọ́ mọ̀ wú mọ̀ ní du bọ́ ẹ̀hún èkó jẹ́ dúró wú ọmọ mẹ́lẹ̀ mọ́mú gbaná yí yẹlíyẹkì ni kìtẹ́ àwùtẹ́ máa gbọ́ abẹ́ kàkí abẹ́ yẹlíyẹlá dẹ́ abẹ́kẹ́mi yẹlíyẹ dùm dáná yẹ wú mọ̀ ní du náà mọ̀ ní du náà kọ́ dúró wú òkúta òkúta mọ́mú òkúta lẹ́dùn yẹn àtẹ́ máa dúró oyé òlẹ̀ lẹ́ amú yìí ó dúró oyé òlẹ̀ mamóòkú òkúta lẹ́gbìn àtẹ máa dúwọ́ yó oyó lẹ́kì tẹ́ ọ̀ màrídẹ́yìn nínú tẹ́kí máa gbó àbí àdẹ́gàdọ̀ yọ rẹ̀ ẹ̀ máa kẹ́ àdìsẹ́lẹ́ kàtọ́gbà mẹ́ni máa lẹ tẹ́ bẹ̀nẹ́lẹ́ má bà mẹ́ni ní olùwà wàtọ̀ èyí kò three hundred and sixty kò nẹ̀ nẹ́pàpọ̀ mẹ́ni èyí kò three hundred and sixty lẹ́ ìmúyáyá into pieces ìmúyáyá bàwọn ọ̀la ẹ̀ bìkì wọn mú yá yẹ apapọ̀ kì mú skata kẹlá ẹni ẹlẹ́mú skata gàba bí apapọ̀ tsakado kẹbẹ̀rẹ̀ wọn gbóná gbogbo kuma náwó lẹ́yìn ọmọ wọn gbóná ìtò ta nà yó ẹni ẹlẹ́ yá yà wọn lẹ́kọ̀ọ́ yà yó papọ̀ tsakado tsaka màlàkù mẹ́ni kóńbi ìzìnìlá àwọn làwọn lẹ́ rẹ̀ má wà dọ́jọ́ pọ́n ẹ̀kọ́ ìkù yọjọ́ bẹ́ẹ̀ni mana dọ́dọ̀ ẹni ẹlẹ́ àwọn làwọn làwọn rẹ̀ má rẹ̀ rẹ̀ ẹni ẹlẹ́ ọ̀rọ̀ ayé wọn náà dàbí atọ́ mẹ́ni yẹn kí okùn máa yá

màá máa kó yípo ẹ̀mẹ́ màá dàbí. bẹ́ẹ̀ bọ̀ máa dé mọ ìyá àbàpà ẹ̀kì adódó ẹ̀ máa dòwò sẹ́wọ̀n ẹ̀ máa lọ. Hmm. àmọ́ sọ̀kà tó máa dó máa má lẹ̀ ní má sọ̀kò dó máa má lẹ̀ má lè ṣe àmọ́ àdó máa má mẹ́ta ẹ̀kọ́ mi ta má lẹ̀ ṣe lẹ́kẹ̀ẹ́ ẹ̀ ẹ̀kẹ́ mi àdọ́mọ̀ ọ̀gọ́ ẹ̀fọ́ la máa fi tèmi. magi ama noko mado kodu mariama e society ni mado e igbege nu kwai manike chamu kwai e society ni tawo yamu mo wo amone ye society le ne ke recognize ma ba yoi ama kuma mo mami maludu male ojo ki do ye tomo ojo ki be wo mo na ke da bere ju mo ai e ye ni ki awo wan mo yi e le ki de e le bi bi ki ni se pa be o wa ba ko mo katun ba amodo e ko ki wo yawon tete de ni ah gbadu gbeso kato ka aye mi le gboko ohun lodun ma mo le de ima lo only recognition to di ima lo ọkà tún dúdú hùn iná kọpa bẹẹ àdínìkì adó hùn iná ẹyàn dúkìá ti máa recognize hùn ẹ má ní ẹyàn kẹjọ náà má ti ọkẹ náà má ti yára nígbà tó sọtẹ yọdún tó yọdún yẹn à gbá. ẹnu agbọ màtí dẹ mẹ àdó ọjọ ọgọ àgbà yíyẹ ẹnu yíyẹ lẹ dọmi màgò mẹ òdẹ ọjọ kí bẹ lẹ yẹn wọ omi dẹmi lẹ ojú ọjọ máa recognize abẹ máa recognize ẹ ọgọ màtí ẹ àyà là ní kí a tún sọsọ tẹ ọjọ tọjọ dú anonobìlẹ dúkìá ṣe ọjọ àgbà náà nù bókó bí àdú dúkìá ni ẹ e nù

KSU inomaka kidomo mado Mahmoud 500 level data ko mo mi wis ko mo lo ya gba yi o ma lo yo se se lelugbo na riziki lo mi ya agba yi e ma un yan na ga school ngbo ma ti to mi o nga gbe yi o nga gbe yi o nga no kon le kàmi dẹ́kì ayọ̀ mọ́lẹ̀ yà yọ tómi o yà gbáyà nà mọ́lẹ̀ kó lòun ké yóò yàn dàkàyà ń hàn masalasi ń bókè ayé masalasi lóyún tómi o lẹ ṣe súnmà súnjọ mọ́ òun agbáríyàn igbó lẹ́gbẹ́ iṣẹ́ gbọ́ àmọ́tọ́ dùnmà yà ṣe mẹ́sẹ̀ papò yìí òun yẹ wọn má lọ lọ yìí dẹ bí five hundred level takà wọn yìí ètò ìgbìmọ̀ tí ó yóò fi èso ìgbìmọ̀ tí yánà nílò ń agbárí ọgbà ìmọ̀wọ̀ du ya mi ó yọ kwalu tap water ìyá náà ìyá gbogbo ìtàgbẹ̀ ìwẹ̀ gbà nít ìyá ìyá ya ń bọ́kẹ́tì kó àmọ́ àmọ́ ilé dàmdàm kì yọmọ tí kì í dé ìpomi ìpomi oyún kì í kọ́ alẹ́ yóò bó dúkùmáyà pé o pàmò mà sí dúkùmáyà wa omi mà nẹ́ẹ̀dù tsàlọ́ láti abọ́májọ́ ẹ̀rìn máa yẹ́ oúnjẹ òun agbọ́mọ̀tìgẹ̀ ní tọdọ́ dàṣẹ̀dẹ́ àti mẹ́wọ̀ ṣùgbá àti máa kó ya tẹ́ẹ̀nẹ̀ dúkì démìkì lógẹ̀ ní káì masalasi gbá òdòdó ọjọ́ jùmọ̀ dó bóbulẹ̀ mọ́ àná mọ́ dó fókẹ̀lẹ̀ àmọ́ wé dò. tọ́wọ́ gbé kì máa yẹ tẹ̀mẹ́rú máa tó dúró ní ọmọ òun adójú kọ. ìtòyí ní kúrìsìkúlù mẹ́ẹ́ ọjọ́ dúkẹ̀ líkì ń dàbí wí skúlù ẹ̀mà lẹ́lẹ́ kàkí in islamic activity kì dánẹ̀ ìní kì dánẹ̀ ló gbẹ́ ní islam kàkùmá yá ti òun dó wá pé lọ́kọ́ yá dọ́mù ìdúkùmá jẹ́ lẹ́lọ́yú tẹ́bẹ̀ kí wá ọdún tọdún dùn èmi rẹ̀ tọjọ́ mú gbogbo dùn àdó kàdé ẹ̀lẹ́kọ́ mahmood ọmọ onúgbà ṣe ohun ti gálà yeye ka kɔ tsɛ ŋɛ yi yájá nì ŋɛ nɛ tɛnɛ du. الله أكبر والعفل في العبادة المسابقة أرجل كل عبادة رلو الله كاتي ẹ̀wọ̀n kó ojoojẹ́ ojú omi àyàn ti kẹ́ni dúkì ojoojẹ́ kó omi kìta dọ́gba ti omi àádọ́ dàbọ̀ ní ẹ̀dọ́ ọgbà yẹn ti wọ́n dà ń kọ́lọ́ ìbáda hmm. hmm. rẹ̀ ẹ̀líkú ẹ̀ńkọ́málẹ́kà kìí àkàyè rẹ̀ àláfùlù fìlẹ̀ ìbáda ẹ̀tẹ́ dúkì tó ló gbẹ̀ngẹ̀ ìbáda ńlá máa dọ́ ojú omi mẹ́lẹ̀ irú lọ́wọ́ la mẹ́gẹ́ni kìí

dẹbọ ní manya dẹbọ dùn ma dùn kọlọ mu nìdẹ tó dẹun èyí súrẹ́tù àǹbíyà aláwọ̀ yẹn ni wọn nàbọ olùmọ̀wàzí náà kí sìlìyàwó mi lọ́kì yá ma má yàlẹ́ dùn wa. wọn ní bọ́ ya, dọ́gbàtà kan ló ti àyàlẹ́ má yé one hundred and two ìdùn wa fọmọ sakulet. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ẹ̀rùn ká yé gidi ẹ̀ka dá máa yá kó kàlà lógún kìlógbò kwanu ọjọ́ náà فمن ثقلت موازينه أنا دو كايبون كايما بو كولا يونيوجي يجي assignment ده hmm. ebo mundu madungu kola munu jona e, ebo so wo se madie ne ne ne ngule o ebo kete madungu gbadokaghị alkuran akụkọ ihe na-eche mawazin mizan ebore mawazin amebore eh ojú akụkọla ló gbé bọ ewu òjì akàrí ẹnkì yẹ́wọ̀n náà gbóyílé ìtẹnẹkẹbọ ń wòjì amẹ́bọ amẹ́bọ amẹ́bọ ń wòjì wísìmínẹ́bọ múlùmọ́dún wọn kọ́lọ́

ونضع الموازين القسط ليوم القيامة ما يعلدها ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى وكفى بنا حاسبين بارك الله فيك ọjọ́ ni wọn nàdọ́ olùmọ̀wáàzí nàlùkìsì lèyọ́mi lọ́kìyàmẹ́tì àyànká mẹ́bọ́ ìmọ̀nàdù wọn justice mọ̀nyẹ́nu wọn kọ́lá mọ́nà ojú justice àyànká níyọ̀ ọ̀pánu ọjọ́ náà ọjọ́ ilẹ̀ bá fọmọ sọ́kùlẹ́tì mọ̀wáàzí nìhu ẹni dúkà mẹ́bọ́ ìhun owó jì bá ẹ́ fọwọ́láyé ká homo ìmọ̀kìlẹ̀ fún ẹ̀gá yìí ká dójú yìí mi fọmọ القارية القرية فأما من ثقلت موازينه فهو في عيشة راضية أن فأولئك هم المفلحون عيشة راضية له فلا يمشي فلا يكن لا ينهتا عيشة راضية وما خفت موازينه ẹni kòkọ́lọ́ èèyàn ẹni kẹbọn bọ̀ fúyẹ́ hmm? ẹni kẹbọn bọ̀ fúyẹ́ fọ ọláyíká lẹ́dí na kọ́sìrò àǹfọ́sàhó ń bẹ́ kí wọ́lá mú òhùrí dẹ̀ ẹ̀ máa ta fi jahannama kọ́lidón ọgbẹ́gbẹ́ lọ́bẹ́ láyá dẹ̀ hùnà jahannama سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ميزان كده ميزان gbódò assignment ìwọ mẹ́gẹ̀ẹ́sì inṣàlá omi agbódò assignment mẹ́ ẹ̀yàn kìí dúró gbọ́ alimizanu bí isinilayi aláwo kọ́kọ́ ẹ̀yàn ajá nù kọ̀rọ̀tù ìgìdá ọjọ́ jẹ́ kó nà rẹ́à nà ẹ̀yàn kọ́ àmẹ́yàn kìí dúró gbọ́ mizani àpárò mizani kàmi má lẹ̀mí kàbí isinilayi ẹ̀yàn ti kàràtú mọ́ ọjọ́ kìí mẹ́yàn kìí wọn nà ní ìsọ́ọ̀lù mizani ọjọ́ kí lóha tó mọ́ salamu alaikum wa rahmatullahi wa barakatuh yìí bí omíṣà yíyá mọ̀ ẹ̀rí ń bí bẹ́bọ̀ ìmọ̀lẹ́ ìgbàkọ́ ẹ̀wẹ́ dòkòlò so abúbulẹ̀ àmá complain kàkí ọkọ̀ òdú kíta máa ṣàmì àmá ànàkọ̀rọ̀ kan wọ́n yìí nìgbàlá lẹ́kà máa ṣàkà hmm. má kàdù àmúdà sí mà bí mo wà nù àníkú bí mo wà nù ẹ̀tọ́ àmá àmẹ́rin lẹ́nu kàkí ni ọkọ̀ máa yẹ gbọ́ ànàrọ̀ kan ma yogoi ma nka tu baru baru yo ewe ya ka sukati ya wane ga arbolon badu edo ka tu edu odu e ka kama ke odu e ka kama ke ya no mo ma te de de de ya do ye de de le ka ko ma le le ba ake ya bi ye ya odu ina yo ko ma tu ka e ba ne ara go yo ane mm, mm. yoro kai so na tini ye gumu wa beki elu tubu ka hamna bi apo gu iso ka piche ni etako etako no mm, bula gu yele ya yele aterbo bule yo mm mo eh ole ma le ise no ila eh, suba eh no makon nahara ma'asha ma'asha oko aja ìyá ìlàdọ̀ ọjọ́ kàwọn àkàyẹ ẹ̀nìwọ̀ ẹ̀rẹ́jú yín ìwẹ̀nu yín nù ẹ̀rẹ́jú yín ẹ̀rẹ́jú yín ẹ̀tẹ́nìkẹ́kù yín ẹ̀dẹ̀lẹ̀páyán ọ̀yẹ̀ fáàmì ẹ̀jọ̀kọ̀rọ̀jọ̀ gbégbé rẹ̀ ya yín ọkọ̀ ó yà tẹ́ ní àtẹ ẹlẹ́gùn rẹ̀ pàmò kékeré apẹ́gbọ̀n ẹ̀rọ lamẹjọ kọ́kà ẹ̀bọ̀ ìjọba kọ́kẹ́lẹ́ ẹ̀wù jẹ́dẹ́kẹ́ tó yín bíẹ́ ni wù ẹ̀yin oko ẹ̀yin ayé ẹ̀dùn bíà ẹ̀yin anayàjí dàbí ẹ̀yin kàrí ẹ̀yin kano.